This we bust your bubbles. Areago TV, entertaining at its peak. Mo ń gbọ́ awuyewuye kan, mo ń gbọ́ fìrìfìrì kan, mo ń gbọ́ nǹkan kan létí mi tí ò bá mi lára mu, ó ti da gbogbo system mi rú bí mo ṣe wà yìí. Àmọ́ mo jẹ́rìí ẹ o, mo sọ̀rọ̀ ẹlẹ́yìn mo náà kọ́ mi ò jẹ́ dánwẹ́ o. Obìnrin mẹ́ta àtàbọ̀, mo jẹ́rìí olóró tó fẹ́. Bàbá ẹ̀ ti wá mi wá, ó lóun ṣe ìjẹ̀wà tán ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń pọ́n ilé ni mo máa ń respect àtọ́lọ́ ẹbí àgbàyà gidi ni. eléyìí náà wà lẹ́fun ẹ̀ ṣùgbọ́n o ò kọjá àbáwí o. àwọn afọ ti dàgbà. mi ò fẹ́ kó bá wọn jà bá mi kó wọn mọ́ra. dáàdi láíláí kò lè possible. tádé fún obìnrin lóyún níta ní ẹkọ nìkan wá ló bí mi nínú ó ti bímọ yẹn ti pẹ́ first born yẹn ti pẹ́. ẹ má yẹ kó gbogbo ìṣọ̀kan wá sí ilé yìí àti alapapẹ̀kù tí yìí ti yẹ sinimá láti mú ìyá rẹ̀ alápàdé àkọlé ẹ̀. from the state of the world gbàsípadà ló kú sílé àlè. lórí àwọn pípò ìfọwọ́ àwọn tó ń wò yìí tó bá bẹ̀ fọwọ́ bọ̀ tán wàá rí pé ogun tá à sọ ìgbé ṣe ogun àìkú ó sọ́jọ́ kù gbé àgbẹ̀. ní kí ni ṣé obìnrin tó bá ń ṣokó lọ́wọ́ máa nì

bàbá ẹ̀ tó ṣe rádaràda rẹ̀ gbèrègbè kiri tó fi lórí kú èèyàn kò jọ bàbá ẹ̀. kí ló ti gborúkọ ọmọ náà fún ṣetán ó dáa kò burú tó bá pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ tóun náà dẹ̀ nífẹ̀ẹ́ kò burú jù láyé pé tóbìnrin kan bá kọ ni obìnrin kan lòun fẹ́ àmọ́ Tọ́lání náà gbìyànjú ó ní sùúrù tó ọlọ́run ní kọ̀ọ̀kan ipò. ó yé mi náà mami èmi náà ti gbà kámú wípé ọ̀rọ̀ tọ́lá ní dàbí ẹni tí mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tọ́lọ́run fọwọ́ sí ṣe wá rọ̀rọ̀ fún ṣetán yìí ó dàbí ẹni tí mi ò nífẹ̀ẹ́ ṣùgbọ́n ó dàbí pé ọlọ́run fẹ́ ní ọwọ́ nínú ìrìnàjò àwa méjèèjì so mo wá ti rògbò ẹ papọ̀ pé ah bóyá kúkú lọ sí ọ̀dọ̀ wọn lọ kí n lọ mú òun náà gẹ́gẹ́ bí aya kan tí mo rò nìyẹn má mi. olùkọ́ tó rò dáa lọ́wọ́ adé bá mi ṣu ẹ lọ́wọ́ bá mi ṣu ẹ bọ̀ lágbára ọlọ́run onírànì rẹ onírànì fẹsẹ̀ àbọ̀ ọlọ́run tó dájú á wà lórí ẹ. ẹ ti kú rẹ̀ ṣé kí n sí i. ẹni sí i. ẹni sí i. now showing on Areago TV. This will bust your bubbles. Areago TV, entertaining at its peak. to work, right? Can take care. Oh my God. Hi. What? Ọmọ ló pọ́n nǹkan tó pọ̀ báyìí. Jeez. Máa wo dashboard ẹ̀ bó ṣe ń bounce níwájú mi. Ah, iwájú wa òkè, ẹ̀yìn ẹ̀ náà tún prem. ti wájú àtẹ̀yìn ẹ ló wà òkè ó tún wá ní skin tó fine ọmọ ọlọ́run ṣe tí n bá jẹ́ inú iṣẹ́ ọmọdé yìí ẹ̀ṣẹ̀ ni. ó máa gbé fún ẹ. oh my bad uh, thanks babe. o kí ló ṣe bí látẹ̀kùn. ẹ no mi ò ṣe nǹkan kan. so o kò dúró síbí. well actually fóònù yìí náà ni mo ń try láti rack brains ni pé ṣé inú trunk ni mo drop ẹ sí. Si or wherever. Drunk. Shall mark pẹ́ débi iṣẹ́. Kò dẹ̀ má pẹ́ wálé Yeah. Ẹ̀yà <laughs> All right, babes. Come and get going. Of course now. <laughs> Uh, love you, babes. kí ló ṣẹlẹ̀ ṣe wà how was the work. oh very okay not bad yes but i'm tired. ìbéèrè kò bí i gym ló gym, Lolo, so why do you do the jogging again. no i choose to do the running because me fẹ́ lọ gym tí bá ní kí n gym time máa lọ mo dẹ̀ náwọn ọjà tí mo fẹ́ deliver mo sọ fún mm-hmm. That's so tired. Uh-uh. babe. Yeah news ló tún wò ní kí ló ṣẹlẹ̀. nígbà tí wo news kí mo fẹ́ wò mo ah. láti mọ ọkọ tó ṣẹlẹ̀ nínú ayé náà ariwo. you know. <clears throat> honestly to me news can be so boring. that's true. you can watch other things now. Mm -hmm. uh -huh. <laughs> ah. so um, you give. Uh, I do not mind. All uh, right yeah. thank you baby. you're welcome. so you wanna do it off? okay ẹ mú un so that i lè jọ hospital sí peter lóye rẹ. all right. Mm. Let me go with it. This is nice. No problem. Adams. kí ló ń bọ̀. dapò I work now. I work dey how far. I do I do. you don't round off abi. ah ìṣẹ́jú mélòó ọmọ ọmọ kó wọn wọn fast ntí o tún ṣe ǹdí fáìlì báyà o fẹ́ lọ ṣe ń bọ̀ kìíní lẹ́yìn. o get o gbé laptop ẹ lọ́wọ́. no no no you should be in sínú mọ́tò. o ti fi sínú mọ́tò ẹ kò síwájú ẹ wò ẹ jẹ́ kí mi fi yín lẹ̀ èmi lọ lé nìyẹn. tomorrow is another day. o mọ̀ pé ọkọ ìyàwó lè mí. àwọn tábìlì tó kọ ìyàwó. àwọn oníyàwó náà. We'll see you tomorrow, guys. Oh, yeah, no. Yeah, sure. Yeah, tomorrow is. Mm-hmm. Better, yeah. I go. Happy. máa eh, Why ti o múra báyìí jáde? Like it. Like what? Me like at all. Why do you want to cover ara now? náà? Why ti wọ́n kò máa ṣíra lẹ̀? Babe, mo like mo ṣe múra yìí náà. Ìwọ náà dẹ̀ like it Tell us what happened. What's going on? See, nígbà tí o ti marry ní ah. Now you are a married woman you have to like dress very very well wọ nǹkan tó máa cover rẹ not like sisi èkó nígboro. babe either i am married or not i'm a baby girl for life yes mo fẹ́ kó mọ̀ yẹn. like sorry nǹkan tí mo sọ ti yẹ. kò yé mi. Hmm? ṣé o rí bó ṣe ń múra yẹn sí àwọn ọkùnrin tó wà ń ta yẹn wọn á fi òpè bóyá ọkọ mọ̀ọ́mọ̀ múra bóyá ó nira nù nìyẹn ni. babe why are you feeling insecure. forget about insecurity àwọn ọkùnrin tó wà ń ta yẹn ohun tó máa fi òní pé bó ṣe ń múra yẹn wọ́n á rò bí òun polówó ara ẹni Oh. That is it. Oh, that? Yeah. Babe, ṣé nǹkan tó ń bọ́dà ẹ nìyẹn. anybody tó bá rò pé òun ti rọ màá bóun rí sisi kan tóun náà kò possible anyone like that let me tell you they are in for a big disappointment because mi ráyè one of them o. okay can we find a middle ground place. babe okay aside the fact that pé mo like him mamura báyìí ó kọ̀ dàbí ẹni pé mò ń polówó nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ ni pé mò ń polówó business mi ni because the more táwọn customers mi tó bá ti rí lọ́rùn mi wọ́n máa patronize mi more nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ tójú kànú. so o sọ̀rọ̀ ẹ di show glass tó ń polówó no no tó ń polówó bọ́ọ̀dì ẹ outside what you are selling tell me okay no problem. okay mo ti gbọ́ i will do something about it. all right. all right Thank can you. i get a hug. <laughs> mm. Mm. Go take care of. All right then. Bye, baby. Yeah, bye. See you soon. Bye. act like a like a wife. ọkọ mi jẹ́ kí kidney ìmọ̀ ẹ lára. báyìí máa mọ́ mi lára ìmọ̀kùmọ̀ ìmọ̀kùmọ̀ ni ẹ̀mọ́ bẹ́ẹ̀ gbé báwo ni ẹ̀ ń lọ bí wọ́n ní kú ni. ẹ̀yà lọ pé kíní ẹ̀ sínú. I don't like that shit. lọ pé sínú mi ò mọ̀ mi lára but the same time wọ́n máa ṣe bí ìyàwó máa ṣe bí pé bí a side chick kan ni ẹ do like a housewife stay beside me when I'm coming with you. àwọn abọ́síwájú ọkọ mi ló ń bọ̀ lẹ́yìn yábà gbé sínú búùtì <laughs> is open. Yeah ṣáà má pẹ́ o. Hmm, hmm? mi ní pẹ́ o. bá ti pẹ́ láti ẹ máa jẹun eh, ọmọ orí ìjà ta fẹ́ jà má sọ̀rọ̀. ìjà ojú ma fẹ́ jà. má sọ̀rọ̀ bó ti yé mi bedroom <laughs> bedroom fight. Mm, be good baby. all right then. all right baby. be good. yeah you too. love you. love you mom. jọba mi ṣí gẹ̀ẹ́tì yẹn. mo ti ṣí already. okay. <laughs> ó dà pọ̀ níbi tó ń lọ ọ̀rẹ́ ò yé o. máyà lẹ́mi o máyà lẹ́mi wá. bàbá yìí kan. ọwọ́ àdàdà bẹ́ẹ̀ ni sọ. ṣèbóbìnrin kan ló múra báyìí ṣebí ìyàwó lé lòun náà ẹ bó ṣe múra tó ṣòpò wà very very responsible nínú ilé ẹ tàbá wí fún ìyàwó tèmi kó gbọ́ kò ní gbọ́ etí ikún ló máa kọ sí mi ṣebí kan ní múrí tó wú mi lórí hmm, tiwa ọlọ́run aṣáájú gbọ́ sí mi lẹ́nu ọmọ ènìyàn ló ń jẹ́ abẹ́ mo sọ fún ẹ mo ní mo wà ní Gotlish beauty land yẹn náà tó wà ní ọ̀nà grammar school ṣé bí inú Ìkòròdú yìí ni wọ́n náà wà ẹ náà mo sáré paṣọ wá fún àwọn èèyàn bẹ́ẹ̀ ni. òkè òkè ẹ kò sí wàhálà mo ti gbọ́. bá a bá yà lẹ́.

ok mo ti rí yín mo ti rí yín. wow wow no problem no problem ah, ṣé ẹ wà pa. bẹ́ẹ̀ ni mo wà. Um. ṣé àwọn tí mo order fún yẹn náà ni. exactly àwọn náà ni. okay let me just see. wow. <laughs> These clothes are so nice. <laughs> Thank you. So what, what about the belt? Um, as for the belt, eh, Emma, má bínú, tó bá ti deliver for me? Okay. Màá get the truth in. Àṣẹ I want to show me tó nice báyìí. Of course, ẹ eh, jẹ́ kí n fún wọn wọ̀nyí lórí fún mi. Okay. I check wọn. No problem. Share it Charity Martin Daily, I will just order from your page. Okay, okay. So get my, my Instagram and No problem. All right. No I say, gosh, I like no. Thank you so much. No. <laughs> wow. She's looking so beautiful and stunning. mo gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti bá sọ̀rọ̀ lénìí. Hello, beautiful. Hi. Hello. Um, do you mind if I join you out for the workout? No, I love to work out alone. But I must say, you are killing it out with the squats though. Mm, I'm only trying to stay in shape, thank you. I'll just be right there. showcase in any gym. It's like you're a regular here. Yes, of course I am. Uh, I won't even lie. Apart from the fact you have a nice skin, you're also looking beautiful. Thank you. I appreciate do you mind if you like work something out? Probably like go for an after workout smoothie or something. I appreciate the offer, but then I'm married. I'm so sorry. I, I had I had no idea you're married. But man, woman, that you would have seen this. You're too beautiful, actually. I got carried away by your beauty. I didn't notice your fingers. Anyways, I'm so sorry for the intrusion. It happens. No problems. Right, um, have a nice walk out. I'm sorry for the intrusion. Take okay. I see you around. Yeah, bye. plenty. Yes. Water, drink, juice. Anything my baby gives me is fine. Kò tó Jerry. Okay. Uh, bá mi mu omi, o juice náà. Yeah, tí bá kọ́kọ́ mu juice, màá mu omi. <laughs> àti Jim lẹ́tún ti ń bọ̀ yẹn. yes of course. Ah, ẹ̀yin àti Jim ṣá. èmi àti Jim ni o because I have to keep fit. I know, right? Fitness farm, yeah? How are you? We're fit already. Look at you. I mean. I'm ah, more, but then if you lose an on Ah, that makes sense. Yeah. You know, then wo mi ò mọ̀ bóyá kí n tiẹ̀ wá register sí gym yẹn, kí n join yín, you know. Well, uh, yeah, ẹ lè join wa now. Like any day right? Mm -hmm. We need it, I know, yes, right? <laughs> but the thing is, ah, stress yẹn ló máa ń bà mí lẹ́rù because ká máa warin máa yà yẹn ká máa ah ká máa kúrú ká máa gan all that èmi dẹ̀rẹ̀ alápàkẹ́ ni mi o. <laughs> no kò ṣe bẹ́ẹ̀ ṣe rò actually no kò wà stressful tó yẹn mm. nítorí pé ẹ ti try ẹ relationship bẹ́ẹ̀. ok ok màá màá màá ronú sí. ẹ ẹ fẹ́ ronú sí ẹ má sọ ìgbàgbọ́ yín dọ̀la mr Dàpọ̀. kí n má sọ ìgbàgbọ́ mi dọ̀la. <laughs> yes ẹ má sọ dọ̀la sis yeah. next time tẹ́ bá ń lọ sí gym okay. ajọ ń lọ ni. oh no problem. I ń lọ ni mẹ. mi sọ na pọkẹ take care. yeah. ìwà ìbàjẹ́ àti ní lọ síbi tí ò yẹ ká bá nìyàn. babe babe. Hey, babe, where's the water? Mi ò rí juice o, coke ló wà. it's fine. Okay. Mu ice náà sí. Mo ń bọ̀. Charity begins at home. I'm fine. Báwo ṣe ọkọ? I'm okay. I'm exhausted. Ah. Unless you okay. Yeah, good. Are you? Ah, I'm fine. So how was the gym then? Mm, not bad. Yeah. Oh, babe, just what? Gist? Mm-hmm. About the Nikomawa, huh? Èmi, wọ́n máa ní kí máa wà mọ́ ọ́ tó Really? They're no bond there. <laughs> actually. Or yeah, DK for this. yeah, let me have this. Yep. I'm um, actually. Oh, back by a woman. ìlú wọlé ni. Ìyàwó mi. Ta ń láyà tó fẹ́ gbé Sorry. Hmm. sórí. Ṣé that John Jim, jìmù ni bébì? Mm-hmm. Hmm. Mo ti notice àwọn kan nu àwọn ọkùnrin yẹn tó máa So one of them took the courage, he came to me today. Only. Mm-hmm. ní eh, can I meet you can I shake your kan Only hello can you say this <laughs> I'm married hello. ṣe ṣe ní sọ ẹ̀rọ tiẹ̀ Ah. òun kọ̀ bẹ́ fún lábàtà ó dẹ̀ yọ bẹ́tì ní ah. sọ ṣóbìlì pé bóyá pé ẹ̀fọn tóun bá lábàtà yẹn kò mọ nǹkan tó mú yọ ni <laughs> kò mọ ìyànkan ló wà nílé tó ń pọ̀ǹpù ẹ̀ ni <laughs> ah, jẹ́ pé mi ò fi ẹ́ ṣeré o <laughs> sórí gym tí mo ní kò lọ yẹn o kò lọ bẹ̀ kò lọ fún fitness ni so and there are some guys that will, that will come there they are not they are not there because of what they came for mm-hmm. ọ̀wá nítorí pé obìnrin lọ́tún ló sì ni hmm. likewise you ladies too because àwa náà gbà mí ìdàbà torí pé a fẹ́ lọ síbi kan lọ cash phone phone okay sorry mic sorry <laughs> I'm just trying to just give you an advice no no no no no. I'm going there for my own fitness. Are you sure? Yes of course. ìwọ náà ò tiẹ̀ tó bẹ́ẹ̀ ni. má wọ kò sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì. ah mi akitì gan-an nígbà kátàkátà wọlé kó wá gbà kọ́kọ́ mi lọ́wọ́ màá da nǹkan rú gidi <laughs> torí màá da jíìmù yín rú. ìwọ lè mi ọkọ ah má wá sí gym wa. no ẹnu ẹ pẹ ọyàwó ọ̀há èmi mọ́. ẹ káwọn náà máa gba nǹkan tí mo ní nǹkan tí mo ọ̀rá ń rí jẹnu ilé mi káwọn náà máa gbà jẹ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni tẹ́kì lọ ṣe ọ wa mo wá ṣe kíni mo ṣe breakfast fún ẹ ah, ah. orí gym kó ti yọ. babe ṣé ṣé gym náà ló dẹ̀ ń pọ̀npù ilé àbí mi. gym ẹ̀ ni. gym ló ń pọ̀npù ẹ̀. gym ni. iṣẹ́ ọwọ́ mi kọ́. ẹ bẹ̀rẹ̀. gym máa lọ jọ́ fún ìgbà rẹ̀. ah i'm not in for that i'm not in for that. oh. ṣe ń ro nǹkan kan. Ah. Hmm. kí ni ẹ. wọ́n wọ̀ pé kí n lọ rẹ́gísítà sí gym. lọ ṣe kí ni. kí n rẹ́gísítà sí gym náà. kí ló ń ṣe mẹ́. haba kí ni wọ́n ń ṣe ń gym. <laughs> ó kàn yà mí lẹ́nu eh. ìwọ tó jẹ́ wípé àti gbé nǹkan nínú ilé yìí ó lágbára fún ẹ wàá fẹ́ lọ́ọ́ máa wà rìn máyà. exactly my point reason gangan nìyẹn tí mo ṣe wò pé ó yẹ kí n bẹ̀rẹ̀ sí ní gym kí n keep fit so máa ní strength ká ní pé o fẹ́ gbé center table ní ọwọ́ kan máa ti gbé bí ṣe máa ń gbé dumbbell o fẹ́ gbé ac ni mo ti move ẹ̀ refrigerator you know wardrobe anything yeah. him yes. tech bro o rò pé mental work ní sẹ́yìn kí lè fẹ́ fi strength ṣe Eh, stop it now ṣé wàá mú mi ṣeré. rárá o no no i'm just wondering. no wonder. But Rocha, it's not a bad idea, really. Now you're talking. I'm in ṣà ń rò my own dára. Nǹkan tí I fẹ́ man máa ń support mi nínú. Oh, now you're talking, man. Uh, in that case, yeah. kémi náà register kájọ máa lọ. Jọ máa lọ síbò. Gym náà, ọ̀rọ̀ máa gbẹ̀rẹ̀. No, no, no, stop, wait, stop it. Kofi, fit rárá wíjí. <laughs> Abba, no, no, no, no, no, no. Listen up. Hmm? On a more serious note now, mo fẹ́ nǹkan kí nǹkan tó máa affect àwọn curves mi right <laughs> ẹhẹn because tó bá lọ hit gym sí tó bẹ̀rẹ̀ sí ní wàárín máa yà wàárín kíní kan wà wá dé wà wá rí pé trim down no uh. mo like bóyá pọ̀ yìí o ti yé ẹ mm, you're sufficient for me okay so eh, eh, it's okay ó lè máa pọ̀ ju báyìí lọ mọ́ fine but hey èyí tó wà important jù kó gbọ́dọ̀ lọ́ọ̀lẹ̀ ju báyìí lọ rárá. are you sure? hundred kí n má lọ ah ní ah, sọ ah no wàhálà yìí máa ti pọ̀jù fún ẹ stop it stop it mo tiẹ̀ lè imagine àwa ni mo ìtọ́jú ọkùnrin nílé àwa ni mo sùn àwa ni mo. dá ò dá okùn ọ̀rọ̀ ọ̀yà díẹ̀. ibi tá a bá pè lórí kò yẹ ká fi tẹ́lẹ̀. ohun tí ò dá ò dá okùn ọ̀rọ̀ ọ̀yà díẹ̀. níbi tá a bá pè lórí kò yẹ ká máa fi tẹ́lẹ̀ ìwà ìbàjẹ́ la fi ṣayọ̀ ìwà ìtìjú ìwà ìbàjẹ́ la fi ṣayọ̀ ìwà ìtìjú ibi tí ayé ká ti bá ní àgbàdo bá ní ohun tó ti ní lójú jò lè lọ ìwà ìtìjú la fi ṣayọ̀. Oh, you are ìwà ìbàjẹ́ la fi ń ṣayọ̀ ìwà ìtìjú. Ayé dojú kejì ọjà, ayé kòlókòrò mú sùúrù. Ayé ti dojú kejì ọjà, ayé ti dàbí nǹkan. Oh, you are the ìbàjẹ́. ẹ ẹ ti ń lọlé nìyẹn. Eh, yes of course mo ti ṣe tán. Eh, a jẹ́ pé ẹ máa kú fẹ̀ kan gbé mi dání nìyẹn. sẹ́yìn ah, náà ti ṣe tán ni. Eh, well not really but ẹ wo ó ti rẹ̀ mí. <laughs> mo understand torí pé kò tí ì mọ̀ra ní ẹ jẹ́ kí n drop yẹn o. Oh, oh, all right all right yeah. ti gbọ̀ngàn pọ̀ hello. ah wàhálà ti ẹ̀ pọ̀ sórí initially mo kọ́kọ́ ń bínú sí ẹ bọ́bọ́ tó ti bẹ̀ mí bí kí ó sọ yẹ ká jọ ṣe gbogbo fàájì bíbà enjoy ẹ. guys how you doing? oh hello madam ekole I hope you enjoying our service thank thanks for patronizing us God bless you well done darling hi guys ọ̀rẹ́ mi yay ìwọ always hot. What up, ọtí ọtí. You can say that again. <laughs> Wo ọ̀rẹ́ mi, ká má fọ̀rọ̀ ẹlẹ́ sọ̀rọ̀. Hmm. Mi parọ́ o, o lè believe pé kò ṣẹ́ ojú báyìí lára mi tí sísá fi délé. Honestly. Are you serious? I am serious. O dẹ̀ ní labour ẹ̀ ni. Ah, ṣé màmá parọ́ fún ẹ ni? Mo rúbà ṣé bọ́wọ́ náà mọ̀ pé àwa méjì péré la wà ló compound. Wọ́n ti yàwó ẹnìkejì ní compound pẹ̀lú wa náà. Hmm, anyway, ó yẹ kó respect ẹ nítorí pé ẹni tó bá ti gbéṣu sílẹ̀ ó yẹ kó máa respect pé ewúrẹ́ máa dàrún láàmú ṣáà ni. meaning that èèyàn lè lóru ṣèfẹ́ báyìí kó ní kó máa dàrún láàmú. kí ni wọ́n tún sọ ẹni tá à ń sọ yìí ìyàwó ẹ̀ náà fine now so like a pretty lady like that mi ṣeré ó ní shape ó ní everything so mi mọ̀kọ́ tó ń ṣe bọ̀bọ̀ náà. Hmm. anyways àwa la máa ń ṣe mistake ṣùgbọ́n pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń níyàn lé tó máa ń dọ̀kà láàmú gbòòrò. Ọlọ́run i'm not surprised i'm not surprised. mọ̀kọ́ tí mi ti ń rò ní pé ó hmm. <laughs> ń ṣeré ni because kò gbọ́dọ̀ mean ẹ̀ o get because tó bá mean ẹ̀ wọn náà mọ̀ mí náà ó hmm. mọ̀ mí o change rí responsible wife ni mi so mi ò foshi bẹ́ẹ̀ tí ẹ rí <laughs> ó yá dá mi lóhùn kó sọ fún àwọn ọmọ ìbá mi gẹ́ẹ̀tì fún tí màá jẹ. kí ló fẹ́ jẹ. mo lè ṣe tó máa fi notice mi kan. My goodness. ṣé kí n lọ fi style yá nǹkan lọ́wọ́ ẹ̀ bóyá a lè strike up a conversation láti bẹ̀. like bọ̀bọ̀ yìí jẹ́ lọ yá nǹkan lọ́wọ́ ẹ̀. ṣe bẹ́ẹ̀ o ah, ìyẹn ò bójú mu kó má lọ rò pé oníṣekúṣe ni mí but jẹ́ ṣe jù rẹ̀. ẹ kásán. Oh, ẹ kásán. ẹ kásán. ẹ kásán ẹ kásán mà ṣe wá òkè. ẹ jọ mo fẹ́ béèrè bóyá ní ṣúgà. ṣúgà bẹ́ẹ̀ ni mo ń bake lọ́wọ́ mo ti bake cake kan but ètí mo fẹ́ bake ẹ̀ ṣúgà tí mo nílé kò lè kán mọ́. Ah, ok àwa ṣì ní ṣúgà nílé all right ẹ fún mi ní one minute. sure. <laughs> so it was a dream. Ah, why can't this dream just come true? Eh? Ah, who is that now? It's me, your neighbor. I have good news, so. Eh? Are you for real? Your dreams can unfold in ways you never imagined. Welcome to your dream home where every moment is a masterpiece. At Omac Properties and Investment Limited, we have your back. Experience unparalleled luxury from spacious vicinity to state-of-the-art amenities, unrivaled security, and sea of O. Our flexible payment plans take away any pressure. At Omac Properties, we believe in making your dreams accessible and affordable. Choose from our flexible payment plans tailored just for you. Your safety is our priority. Enjoy peace of mind with our top-notch security system. Discover the extraordinary life you always desired. Your dream home is just a step away. All my Properties and Investment Limited. We make your dream home come to life. Visit our office at 2 Adeoti Street, Alimosho, Lagos, Nigeria. Telephone 0802-696-8696 or 0701-000-7565. Email info at omecproperties.com. Omec Properties and Investment Limited. Crafting homes, building dreams. Yo, what's up? Yeah. That was, yeah, I have a problem. Eh? I am stuck on this SIS code and I've been working on it. I've tried. It's not just working. Oh, really? Yeah. Let's have it. Okay, okay. Onile. IS code. On láti jẹ́ bóyá uh, lẹ́tà àbí fígọ̀ miss. Really? Yeah. Okay. Let me check it out here. Come check this out. Mo ti fẹ́ ilé tu. Wow! Dapo. Wow! Dapo. But no, no, it's not a big deal. So generally, talking about SIS code, eh. ó yẹ kó ti pé, ah, you know, àti figure then alphabet together ó máa fún ẹni ten tó bá kalẹ̀ ẹ̀kọ́ So nǹkan tó ṣẹlẹ̀ ni wípé, yeah, as suspected. Kò pé, o fi question mark yìí sí. And two yìí náà, o miss. Ah. So it is 32SFGAMTI, then question mark. Ah! dapo, I can't even give you wọ́n gbé fún ẹ wọ́n mi don't move me, dapo. What ó ti fa wàhálà gidi ta gidi ni o. Really? Wo Dàpọ̀ you are a real life saver ó gbà mí tán ni o. Àgbà tán ó jẹ́ kí n tètè máa lọ kó tó lè fáwọn ọ̀gá ẹ̀ máa máa padà pé ah Dàpọ̀ má jẹ́ ń lọ mo lè lọ gbàgbé jẹ́ ìyá sórí. Ah, ah. ah, Dàpọ̀. <laughs> ọgbọ́n ẹ̀ làwa fi ṣọgbọ́n bí dàbọ̀ ìwọ ni ìwọ là ń jẹ ọlọ́run ní pa ẹ́ fún wa. àmì ọlọ́run ní pa everybody wa right. relax now see you see àwọn méjì náà right uh-huh. yeah. perspective ọ̀tọ̀ọ̀tọ̀ ni mm-hmm. but méjì náà náà right <laughs> babes hmm? mo feel pé a ní good relationship tó pẹ̀lú àwọn neighbor wa. a ní good relationship kẹ a máa ń kíra dáadáa náà as in very well. very well mm. kíkí yẹn ti wà casual jù you know good morning good morning yeah. good afternoon ìyẹn ní weekend o la máa ń ríra lọ́sàn-án gbà mí more often than not bóyá alẹ́ tá à ń bọ̀ nǹkan wà lẹ́nu gate and all that you know too casual so mo feel pé as good neighbors ó yẹ kí a lè lọ sọ́dọ̀ wọn apartment wọn ká lọ ṣe hello sí wọn káwọn náà wá síbí báyìí you know ká jọ sọ̀rọ̀ níwọ̀nba you know get to know one another better you know. èmi feel pé bá ṣe ń kiri látọ̀kan yẹn it's fine mọ̀ pé ká má fìjọ fìdíbòdì kí àrífín má wọ̀ mi ò like. Oh, I I get where you're coming from. Yeah. You understand? But Not with these people. Are you sure? Ah, and eléyìí tẹ́mi ń wò yìí, wọ́n wà decent, you know, disciplined, responsible and all of that. Mm. Yes, I refuse wọ̀. Àrífín lè wọ̀. Okay, tó bá sọ bẹ́ẹ̀, that's fine. We are a little lọ mm, Sure. All right, well, makes sense now. About like ẹ̀ máa bá yàn gbé ìdájọ́, e àmọ́ sọ́ọ́ ni mu wọn, àmọ́ṣẹ́ ah, wọn wọn mọ́ṣẹ́ ti wà hmm. so now baby girl hmm. tó bá ti di àárọ̀ ọ̀la hmm. so kò bake cake. Eh? You know. bake kí ni eh. kí n bake cake fún wọn ah baby coming down now mi sọ pé go bake cake for ọ. oh understand ẹ̀rù fẹ́ bà mí You only lè fún neighbor èèyàn ní cake but mi sọ ah. pé first time pé ah relax now ó mi pé kó tètè bake cake to plan láti bake Oh, ò bá now? tán náà. ah òwò ló hàn mí náà ò jẹ́ kí land mo kàn sọ pé babe tó bá dàrọ̀ ọ̀la kò bake ẹ eh, ẹ bake kí ni eh, kò possible mi be bínú sí yes yeah that reminds me wàá lọ fún mi lóúnjẹ. ẹ eh? o ti jẹun ta ló ń sọ dínà mo mean dínà wà ló fún mi lóúnjẹ. jẹ́ mo fẹ́ mi yé tán. fíìmù wo ọ̀gá dìde jọ. ọ̀nà jẹ́ sáré wo tán. oh i get it you want me to have it right here right. <laughs> nira rẹ. ilé mi ilé mi kọ́ ni mo wà ní. o lè jẹ́ lẹ́nu ìwé ah, ẹ̀. Well, <laughs> last, no me. Last card. <laughs> gbélé kò tẹ ẹyà play. peter náà ló máa pè. <laughs> Ah, manu ẹ lọ. Ah. <laughs> má dàrú. wà á ti dàrú sí i náà. sorry. ah tani ẹ. should you expect anybody. no no i'm not. sorry what's that. yàtọ̀ lọ check. Oh, mm-hmm. lọ check kó tún padà wá kí tún nù ẹ. yeah what's that. what's that. Uh, mr banjo. Mr. Dapo. Ekran. Ṣé okay? Yeah, Bọ́ọ̀lù everything. Yeah. Madam, how are you? Very well, thank you. Wow. <laughs> Ṣé okay? Ṣé okay? <laughs> Ṣé kò dẹ̀ sí pé <laughs> No, no biggie. You know, as um, friendly neighbors. Okay. I go out for your fun friendly visit. Oh, that's, that's, good, that's good. so nice, so thoughtful of you guys. Okay, Choco. ṣé wàá <laughs> okay. I'm fine. Okay. Um, what would you like me to get you? Oh, we're fine. Àti jẹun ká tó kúrò ní àwa òkè. No, Oh, I shouldn't be báyìí. <laughs> Ah, you see, dá nínú ilé kí lè fẹ́ sá. <laughs> Ẹ má I Ok, tán bá láwọn sí ẹ jẹ anything wọ́n bọ̀ You care for ẹ fọ wọn. Uh-huh. Oh, wine. Yes. Yeah. Uh, fine wine. fine wine, yes. Anyone, they want fine wine. wine. Um, Um, we are very fine. Are sure? Next time, do I feel queen? Are you sure? Yes, <laughs> okay, no problems. All right. Um, actually, Beshiwale and Besofin be dressing so nice on you. Oh, <laughs> but then again, let me use this opportunity mm-hmm. to do an advert mm, of <laughs> what I sell. Tiwa. Yes, baby. Ah, okay. mi kì í dọ̀lẹ̀ mo mm, taṣọ obìnrin oh. actually ah oh, these are nice yes these <laughs> are so nice uh-huh. Are you selling male shirts of course yeah, yes yeah. yes look at this one ẹlẹ <laughs> check it. Baby, i get one o check. Oh, that's my favorite color. I know. I like it. <laughs> this is nice too. no, no, no. Go back a little. Okay. Yeah, yeah, this. I love the bishop color. And this one? Yeah, just, just pick, pick. All right, so <laughs> pick for me. Jamu Kofura. Okay, let's see. Okay, ah, would you like this? Yeah, I like it. Babe, anybody I like it, come back. Yes, babe. now. I, I open, it, open my feet. feet. <laughs> so let me just screenshot the one. Yeah. Okay, no we'll, problem. We'll cut over tomorrow. It's okay. I'll, I'll pay for it. <laughs> right. My husband. Right. <laughs> so mélòó làwọn ọmọ. five èmi méjì. no no no no no cheating here. nìyẹn. ẹ ṣọ. so so gbogbo nǹkan to pick at títí not to worry I, I'll get it all sorted. so èló ni gbogbo ẹ jẹ. oh ẹ má wọ ẹ fún mi ní few seconds kí n calculation um, everything is two seventy k. two hundred and seventy thousand. yes yes yes yes okay. two seventy thousand. <laughs> two hundred and seventy thousand there. yes baby girl. surprise. continue <laughs> surprise. I get the bed. <laughs> um, um, um Right? Eh? eh? Yes, 70k. <laughs> Oh, 270,000 mm -hmm. naira. Yes. Okay, um, wait, hold on. Okay. Okay, right. Okay, so ẹ máa fún mi account details yín kí n ṣe sí. zero zero one two three four four um two four. Oh, um, oh, um, uh, madam ah. mo ń wo nǹkan because um, ẹ um, wo. Hey, nǹkan tí mi rò mo ti lọ fà o because mo mọ̀ pé <laughs> ọjà ṣìpọ̀ tí a máa ta eh. àwọn colleagues mi ní office ó dá mi lójú wípé wọ́n máa like irú àwọn ọkàn tẹ́lẹ̀ because my colleagues are all ballers mm-hmm. iye tẹ́ bá pè fún wọn ni wọ́n máa san yeah so mo wá wò pé bóyá you know kí ẹ gba WhatsApp contact me all of those um, you know outfits tẹ́ ní in stock ẹ send ẹ sí mi and all so tí ma mm-hmm. fi wọn wọn níbi iṣẹ́. Oh, ti nice thank you so much. so you know. I'm pé ẹ bá mi fi nọ́mbà yẹn sórí fóònù tèmi so màá chatting chat yẹn up. Ga <laughs> ah, This, this, your, your wallpaper is beautiful. <laughs> Oh, thank you. <laughs> thank you so oh, much. Thank you. Uh, funny. funny. So, yes. um, WhatsApp number, uh, me, okay. and my hotline too. Okay. Right. Okay. Okay. Ma, mm. message Yeah, can I send account you. details you know. Mm -hmm. All right, sir. I'll do that. Millie, lè gbàgbé yẹn. And <laughs> tẹ́ bá ti send àwọn kíní yẹn. Ben. Màá tún bá yín upload WhatsApp status. Oh. Even àwọn tí ò kìí colleagues mi wọ́n á <laughs> Oh, very nice. Thank you so much. Mo yeah. appreciate. Ìyàwó mi she's into event planning. Okay. So, on ń okay. confectionaries generally, wow. pastries and all. Uh, all good go. <laughs> Patronize Oh, okay. that's right. good. Right. Next time, to Boa City, I'll make sure to bring some snacks. No, they <laughs> okay. okay. No, you're going problem. to love it. okay, now. Um, all right. So, yeah. It's clear pen coconut. No, no, I'm a first one. Let's see. Chicken, what kitchen? Yeah, just there. let me go. let me Ọkọ me, Babe. Yes, love. Oúnjẹ ti jiná. Ṣé kí n sẹ́ẹ̀fẹ̀ fún ẹ? Oúnjẹ ti jiná. So quick. Ẹ eh? láti ẹ̀kan tí mo ti ń dáná. Eh. Oh, oh, oh, ok. Máa lọ sẹ́ẹ̀fẹ̀. Yeah, it's fine. Ó yẹ kó jìnnà sílé pọ̀. Ìran oníyànjú yóò. kò gbọ́dọ̀ béèrè pò ṣọ̀rẹ́ òye. ọ̀pọ̀ ẹranko ló wà tí wọ́n daṣọ ìyànbọ̀ra. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló pa ọ́. Oh. ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ló pa ọ́. Oh. àmúmọ́ra àrímójú kúrò ní bàbá ìwà ìwà ìbàjẹ́ àti ní lọ síbi tí ò yẹ ká bá nìyàn. máa ọmọ ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Charity begins at home. jẹun náà. o ti serve tán sínsìn. come on já lọ jẹun kébi ó pa ẹ ni. máa ra ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ Come tí bá ti jẹun bó ṣe máa jẹun. wàá jẹun. ṣé kọ́kọ́ jẹun náà. bóyá ni. kí di ibi tí bá wò and everyday ló fi ń send love emoji sí mi mi ṣeré sẹ pé mi ò kí ń dá lóhùn o. Oh, definitely oníbàárà ń bó lè bọ̀. exactly my thought, because me understand it. kí ló wàá fẹ́ ṣe bá. mo kọ́kọ́ rò wípé bí a kì í block ẹ̀ ẹ̀ but mo tún wà wò ah, customer gidi ni ó tún máa ń fún mi láwọn èèyàn tó tún máa ń patronize mi. ó hmm. jẹ́ kí n ṣì fílẹ̀ omi ìmọ̀kọ́ tí mo fẹ́ ṣe. ọ̀rọ̀ yìí sọ sílẹ̀ lẹ́yìn ó bọ̀rọ̀ sí i gidi gan because gbogbo wa la mọ̀ wípé ọ̀nà ọ̀fun báyìí ń nọ̀nà ọ̀run o owó yìí ni. owó yìí náà ni. òun ni. lẹ́yìn owó owó ni. òun tún ni. but uh, come stay covered. of it èmi máa wò pé kò play your way around him you know wo bíbi lóko ìyàwó kó lè jẹ ọ̀rọ̀ náà lọ. Mm. hello mr amagbo ẹ wo ẹ má bínú ẹ má bínú torí ọlọ ẹ máa send àwọn corrected um, copies yẹn sí yín very soon ẹ má bínú ẹ má bínú máa send ẹ sí yín ẹ àwọn corrected designs yẹn máa send ẹ sí yín ok ẹ ṣe ẹ ṣe ẹ ṣe come in ẹ no oh ẹ máa pè é padà máa pè é padà all right all right ẹ ṣe gan all right máa pè yín all right ẹ ṣe. ẹ ká sọ sá ẹ ká sọ madam ṣe wa ok. Ah, mo wà ṣe wa pa. Ah, mo ní kí wá kí yín ni. kí wá kí wá ìyàwó mi ò dé sí ilé o. ẹ mọ̀ mọ̀ kó ti jáde. ẹ mọ̀ kó ti jáde. Ah, bẹ́ẹ̀ Okay. Kílé tẹ́ ń wò mí bẹ́ẹ̀ yẹn ṣé láìkí múra mi ni. No no no no mo ń wo pé um, as a married woman kò jẹ́ kí ẹ múra bẹ ṣe múra yìí aṣọ tẹwọ ẹ ti kéré jù kan tí mo wò nìyẹn. mo rò pé ẹ láìka aṣọ báyìí ìyàwó máa ń wọ àwọn dresses báyìí náà. ẹ má jẹun tán yín mo ní issues pẹ̀lú ẹ̀gùn in fact mo máa ń sọ fún pé bẹ́yìn ṣe múra gangan ó pè mí ju òun ṣe múra lọ. ẹ láìkí múra mi. <laughs> ó ṣe léyìn ni mo sọ àwọn bẹ́ẹ̀ ṣe máa ń cover gbogbo ara yìí mo láì. ẹ jẹ́ n lọ change nígbà yẹn mo ń bọ̀ ẹ jẹ́ sáré lọ change. <laughs> mo Hello, madam. Good afternoon. Um, hello, sir, Mr. Dapo. Ẹ káàsán. Yes, sir. Shall wà okay, sir? Yeah, a quick one, please. What's your plan this afternoon? Plans, me? Um, ṣé kò sí, sir? Not at all, We'll see. Uh, our partners wa on board in the office ọ́fíìsì wa ń bí báyìí ní Abuja. So, wọ́n á ni mo ṣe ń béèrè pé okay are you available to bring your um, stuff down. <laughs> of course maraye sir ah maraye ẹ ṣe gan um, but then ẹ jọ um, time wo àti pé ibo ni. màá send the address ibi tẹ́ ń bọ̀ sí ẹ wọ. okay sir okay sir mm, mo ti gbọ́ sir mo appreciate ẹ ṣe gan ni sir. all right. all right thank you very much ẹ take care wa. ṣé a contract sọ fún mi come from. Mọ̀mísí, a máa ṣe wà lẹ́nu ẹ̀. In fact, um, GM wọ́n ṣì pè mí lánàá. Síbi àti ẹ sọ̀rọ̀ so lágbo ọlọ́run báyà next month ṣáà wọn máa bọ́ ọ̀dẹ̀ fún mi. wọn máa bọ́ sí ẹ lọ́wọ́ lágbára ọlọ́run lọ́lá ìkúnlẹ̀ àbíàmù wọn máa bọ́ sí ẹ lọ́wọ́ ọ̀nà ayọ̀ báyìí ó máa máa là fún ẹni ó yọ mí lẹ́nu láti kékeré ìdààmú ní jẹ́ ti. amen that's my mom. Ah, so mọ́mí kí ni ah, ìyá yóò dẹ̀ wá sí ilé wa kí lẹ fẹ́ jẹ kí ni. ṣèbó ní pé kò ní pẹ́ dé. ẹ eh, òun gan ni mò ń tọ́ láti get lórí fóònù yìí torí mi gan crave fún pasta but. Um, mi ì mi ṣe máa wọ kitchen tí máa ṣe. ó ti tó etí báyìí ìgbà tá à ń sọ fún yín gbà yín pé anytime tí n bá ti wà ní kitchen kẹ́ máa wà bẹ̀ kẹ́ máa fojú sí kì í ṣe obìnrin nìkan ló láti máa mọ oúnjẹ sí. it would have been of good help for you now. mọ mi iṣẹ́ àwọn ṣadé nìyẹn kò ń ṣe àwọn àbúrò mi ló máa ṣe yẹn kò ń ṣe mi. ṣòǹgbọ òun náà yọ ọlẹ fún ẹ yìí àwa kì í ṣe àlè jẹun àdúdé kíyàwó ẹ. ẹ ṣe kí n bá yín ṣe ń domi <laughs> pẹ̀lẹ́ yín lórí ẹ̀ gbogbo oúnjẹ tí mo mọ̀ dádì tèmi ló kọ́ mi lóúnjẹ <laughs> báwo ni jẹ pẹ̀lẹ́ ṣàlàfíà ni. àtúpẹ́ mọ́ ah, ìgbà wo lẹ dé. kò yí pẹ́ náà. baby how are you. Yeah, not bad. <laughs> thank you i'm fine. <laughs> ah mọ́mí kí ni wọ́n ti wá fún yín jẹ kí lọ́kọ mi ti sè fún yín tẹ̀jẹ̀ mọ́mí. ẹ kò sí ìfún mi lónìí. ṣe ṣe wa ókè mọ́mí mm-hmm. ṣé trip yín ò wà stressful. okay Um, mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé Um, Mr. Dàpọ̀ ló pè mí lórí fóònù sí so wọ́n ní kí bá. mọ́mì ò tí ì dé lọ ní kìlọ̀ ní oníkìlọ̀ fẹ́ jẹ́ ẹ̀kọ́ dẹ̀ mọ́mì kò fẹ́ jẹ́. ẹ n fẹ́ ṣàlàyé ẹ̀ náà ni mọ́mì ẹ má bínú Mr. Dàpọ̀ kọ́sítọ́mà wà ní wọn so sorry kọ́sítọ́mà mi ni wọ́n máa ń raṣọ tó pọ̀ lọ́wọ́ mi so wọ́n á pè mí pé kí n máa bọ̀ o kí n kó àwọn aṣọ bọ̀ pé àwọn partners àwọn jọ ń ṣe meeting lọ́wọ́ ń bì kan pé kí n kó aṣọ wá fún wọn máa bá mi rà. Dàpọ̀ again. yes Mr. Dàpọ̀ just take like two steps back. Do you mean you're going to see a Mr. Abi mi A Mr. dressed like this? Hey, Mr. Dapoma. But dẹ̀ ṣe máa múra lọ sí ọ̀dọ̀ ọkùnrin lélẹ̀. Ẹ ẹ dúró náà ṣé o ya létí lápá ni? Téèyàn ń bá ẹ sọ̀rọ̀ and you just, you just refuse to listen. Why would a married woman be dressed like this? Dá mi lóhùn mọ́mí um, a kò sí big deal nínú nǹkan tó wọ̀. tiwa kò sí big deal nínú nǹkan tó wọ̀ ẹ jẹ́ kó fún mi lẹ́sìn jẹ́ kó ṣàlàyé fún mi pé bóun ṣe múra bí onínàbì yìí bẹ́ẹ̀ ló ṣe dáa hmm. because you have refused to understand that you will be addressed the way you are dressed. ayé mi mú mi mú yín but then nǹkan tí mo wọ bad mọ mi. o oh, kò bad ojú ń dùn mí mi ò mọ nǹkan tí mo sọ. mi sọ bẹ́ẹ̀. Eh? Um, actually mọ mi um, kò sí big deal mo kàn fi ń polówó nǹkan tí mò ń ṣe. ò ń tajà ni. Oh well, obvious náà pé ó ní nọ̀bì ni yes because even if you're not the way you're dressed that's the way people will see you. Kini, Um, I think I need to go upstairs. Get and change. Ready. Um, and change. Kini, ni Kini, eléyìí mi mo mi mo. ṣe bẹ́ẹ̀ ṣe ń bawí inú mi dùn bọ́ mi ò mọ nǹkan tó ń ṣe tiwa everyday ni mo fi ń bawí kò fẹ́ lọ́rọ̀ gbọ́ ara pọ̀ inú mi dùn lẹ́ni bẹ́ẹ̀ ṣe bawí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí yẹn inú mi dùn òun náà mọ̀ pé nǹkan tí mo bóun sọ eh, ọ̀rọ̀ àgbà. gbogbo yamayama ọ̀rọ̀ rírùn tó ń jáde lẹ́nu ẹ̀ ṣé ò lọ́pọlọ ni òun bá fẹ́ yan tatatata ni níwọ̀ tó jẹ́ olórí ilé níwọ̀ tó jẹ́ olórí ilé níyàwó ẹ̀ múra báyìí ṣé bẹ́ẹ̀ mi ṣe fi kọ́ yín nìyẹn àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ wo ló múra báyìí dá mi lóhùn kí ni nǹkan tẹ́ sọ lé ayé dà ẹ́. mọ́mí màá rí so you still didn't change. mọ́mí màá ṣèyàn tí bá dé ma bye ma. wàá ṣètò bá dé. yes mọ́mí i love you mọ́mí bye. mọ́mí ṣe inú mi dùn bẹ́ẹ̀ ṣe bá sòótọ́ ọ̀rọ̀ in fact gbogbo ọ̀rọ̀ tẹ́lọ pátápátá ló dùn mọ́ mi nínú but nǹkan kan tí mo kọ̀ rí náà ọ̀rọ̀ yẹn tó dàbí tó fẹ́ tóbi tó bá mi lẹ́rù pé abọ́ ṣe ń lọ yẹn ọ̀rọ̀ ẹ̀ lè máa lọ rí bẹ́ẹ̀ lórí ẹ̀kọ́ bá lọ di wàhálà òun ni ọ̀rọ̀ náà bí tẹ́ sọ yẹn tó ló dàbí gbẹ̀dẹ̀ tẹ́ pé láṣẹ wo. kí ló tó gbégbé e nù sí lọ ọkọ dàbá wí tí n bá yọ bàtà tí mo fi fọ etí ẹ ṣé ìmúra tó mú ìkí ń ṣe bíi tóní náà bí o fẹ́ kí n máa pẹ́ ọ̀rọ̀ sọ àbúrò pé mi rí ẹ tó ń ṣe báyìí tó ń ṣe tó ń ṣe. èmi oh, oh, oh. èmi rí ẹ èmi sọ báyìí pé kò máa lọ o gbàgbé pé èmi ni mo bí ẹ èmi ni mo tọ́ gbogbo yín sórí nǹkan tí ọmọdé tó máa ní láti gun àjà láti rí tágbàlagbà bá jókòó kedere báyìí ló máa rí àtòyìn tí and when it happens i be here ṣùgbọ́n i will be here kí ni gbogbo rẹ̀ yìí rubbish wò lélẹ̀ ẹ gbogbo gbogbo ìdí ẹ̀ ni mo rí ń ta ó dẹ̀ lọ sọ́dọ̀ mr and you are comfortable ibi iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní báyìí. mo ṣẹ̀ṣẹ̀ wọ́n okay tell them room oh room what. three hmm, okay okay mo ń bọ̀ ń sin Come in. Mr. Lapo. Madam. Ṣẹ̀wá, <laughs> okay. Yeah, fine. Mo ti gbé o, so àwọn tó fẹ́ raṣọ dà. Ẹ ti ẹ̀ ṣe settle down náà, ẹ ti ẹ̀ ṣe Ẹ jókòó, ẹ relax. Eh. Yes. Okay, uh, let me drop this so that I look back. Convenient for me, so that fair. Uh-huh. So, um, kí ni kí n call pé kọ́ mú wá fún yín kí lẹ máa jẹ kí lẹ máa mú. Mr. Dapò ẹ má ṣe yọ̀nà I'm so full right now. Oh. Um, Mr. Dapò ń bá mi pè wọ́n kí n ta nǹkan tí mo fẹ́ ta tó máa máa lọ. Um, well, um, kò sí ẹnì kankan tó fẹ́ẹ́ wàá bá yín ra ọjà ń bí what do you mean? kí ló ń dá láti i'm sorry àwọn partners wa kọ̀ọ̀kan wà láti Abuja débi pé wọ́n fẹ́ ra ajá. so what am I doing here? let, let, let me break this down. Actually, I've been looking forward to, you know, having, you know, a one-on-one -on -one conversation with you. Okay. Yes. So, mo feel be opportunity ni nsin tèmi get to know each other better. In what sense? because amọ́ra wa ilé kan náà la jọ ń gbé so amọ́ra wa. yes but madam I've always admired you I I like you so much what am I saying I love you. but then Mr. Dapo gbogbo tẹ̀sán yìí kò wà needed now because Emi um, àti yín ti marry well thanks for reminding me pé èmi àti yín ti marry you know but kò mean pé a marry kò mean ayé ń ṣerú ẹ̀ sẹ́yìn fẹ́ sọ fọ́kọ yín ni àbí tèmi bá délé ṣé mo fẹ́ sọ fún ìyàwó mi nǹkan tí ó ṣẹlẹ̀ ní àbí pa the hotel. kò mean anything. tí kò bá mean tí ó mean tí mi a whole lot so I need to leave no no no no Any, any sùúrù See, bóyá ẹ ẹ ẹ má Emma, má sáré judge me, o you don't even know me that much bóyá ń rò pé oníranù ni mí mi kì í ṣe oníranù ọkùnrin ṣé rí bí n ṣe sọ lẹ́ẹ̀kan pé mo love yín mo ti love yín nsìn ó ti ṣe díẹ̀ o you know ṣé rí gbogbo bí ẹ ṣe máa ń múra tẹ máa ń wọ skimpy you know outfits you know tó máa ń ṣe your fresh cleavages sílẹ̀ you know and your thighs you know all of it ó máa ń ó máa ń kọ́ bọ̀ mí lọ́pọlọ ó máa ń da orí mi rú tí n bá rí yín but you know ó máa ń wà helpless you know. Are you just going to stop saying all of these things? Kò make sense Mr. Dapo mi ò ń ṣe oníranù a ti marry ẹ ti marry èmi náà mo ti marry let me remind you. yíyí hotel ẹ ń pariwo. pariwo. sorry wait relax see kí ló dé tẹ̀ ń ṣe bí ọmọ kékeré. really. no you can't blame me look at you wow look, look, look at you Tiwa sexy shape beautiful face flawless skin captivating eyes perfect dentition and all of that you know gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣàlẹ̀ ó máa ń i don't know please ẹ ẹ ẹ ẹ má ṣe bí ọmọ kékeré ó ah, oh, ó yé mi abẹ́ àwọ̀ pé nǹkan tí mò ń propose sí yín pé kájọ ṣe ẹ fi pé mo máa lọ tú àṣírí no i'm not stupid i'm a man mo promise yín mo ní secret o okay you're safe mm. okay. firstly Thank you for the compliment. And it's so good for you that you are secretive. Yeah. And let me remind you this about yourself. You're very stupid. Ibi tá a bá okun ọrùn ya adìyẹ. kí ló ṣe ẹ́. E, èmi àti onímọ̀ràn ni. kí ló dá wa àti onímọ̀ràn. ó hit mọ́tò mi mo dẹ̀ bọ́lẹ̀ mo sọ fún pé nǹkan tẹ́ ṣe ò right kí lẹ fẹ́ ṣe sí nǹkan tẹ́ dá sílẹ̀ a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní exchange ọ̀rọ̀ the next thing tí mo gbọ́ létí mi nígbà tí ah! ó tún bẹ̀rẹ̀ sí í lù mí. ó gbá ẹ létí ó wá lè pe mi? O tún nù ah ah. mi ń gbé because àwọn yóò tẹ mi díù pẹ̀lú ẹ̀ àwọn guys kan wọ́n nà wọ́n ṣe lè ṣe. àwọn guys wo ló bẹ díù pẹ̀lú wá ti pè mí kí máa bọ́ bẹ̀ yẹn tó wá lè pè mí nìyẹn dé wá lọ sí station wọ́n sọ pé kò sí ní station. nítorí náà mi ṣe fẹ́ pé ẹ because of my escalate. no wá ti pè mí náà wá o ah. ló ṣe báyìí tiwa eh? lónìí ẹ̀ gbàdẹ ló ló lé báyìí oh god ló wá lè pè kọ́ kọ́ kọ́ sí kọ́ màsídà kọ́ màsídà kọ́ màsídà. gbúrú nǹkan báyìí wà á ti sáré pè mí lórí fóònù màmá lè máa bọ̀ ọ́ bẹ̀ yẹn irú àwọn irú àwọn boys yẹn yẹn máa ń dín pẹ̀lú wọn ni. Eh? until I'm done with you. Okay? Kini? Ìjọ torí ọlọ́run ọ̀tá ikú dà. Ẹ ti máa rí Oh! Oh! Mr. Deko! Mr. Deko! You want to scream? No, I'm not, I'm not. Oh, yeah, I am not. You want to shout? You want to? Don't do it! Don't do it! You want to? Don't do it! Please. Okay, I will not do it. I'm not shouting. I'm not shouting. Eh! bàjẹ́ àti ní lọ síbi tí ò yẹ ká fẹ́. ló ṣe gbogbo ara ẹ báyìí just take take take gba kó ra lo oògùn ìpín relief yẹn kó ra lo tó bá ti lọ sìn àwọn pains ẹ máa ó máa relief ẹ sorry sorry there sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, ó máa dùn mí pé mi ì sinmi ẹ wọ àwọn bọyọ gbàgbọ́ lọ́wọ́ ọkọlá sorry there àbí kí bẹ kí bẹ ra wọ ara rẹ kí n pẹ̀lẹ́ láti wà so for now sí mi touch body ẹ wọn. ọkọ mi. má fọkàn ẹ ṣe kọ ra wà láì dáhùn sorry ìwọ ló dé òwà lè fẹ́ gbà ẹ̀ níjọ́ mẹ́ta ìgbà tó bá for now sí lè fọkàn báyìí sí. ọkọ mi ò lè fọkàn mi ò. máa sorry sorry sorry sorry ẹ̀ ń ṣàjẹrà máa fọ́pọ̀ iná tí n bá bẹ fọ́pọ̀ náà kò lè lọ́lẹ̀ sorry Okay. Um, n bẹ um, dín dòdò kí n fi ẹyin sí orí ẹ̀ fún ẹ kí n bẹ dẹ́yìn anything. Just, just go. Don't worry, I'm fine. I should go. <laughs> Mi lost any lọ sẹ́ni gbé náà, mi ò lè fẹ́ ìbàgbé ní kí wọ́n Give kó sálẹ̀. Kí

Darling, your breakfast. Siwa. Hello, Bale. Yeah. Breakfast is ready. Sorry. Sorry, sorry. Just try, uh, uh, try for a sit down, Bale. How are you feeling now? I get it much better. Sorry ṣé wàá gbé sórí ẹsẹ̀ rẹ̀ èyí àwọn sọ rẹ̀. tí n bá ṣetán máa lọ yanjú ara mi báwo báwo ló ṣe ń fi ohun sí ṣé ó ń rí ilé ṣá. ẹ̀ẹ́dẹ́sẹ̀ yẹn náà kan ti let me Oh, Jesus Christ. Ah, I ah, wish kò yẹ pé ọwọ́ mi báyìí ni mo fi mú ọ̀bọ̀dé máa rú ayé. Mo bá gbàgbọ́ lọ́wọ́ òpè méjì. Àwọn boys wọ́n dì pẹ̀lú ẹ̀, ó kàn sá lọ́nà. Mm, mm, à ń sọ pé àwọn boys ni ó ní nǹkan fún ààrẹ lèmi sọ yìí. Kálẹ̀ mi tí mo ní nǹkan mi ni mo mú ni, àmọ́ pé ó ní nǹkan òfin kan ẹ̀ ṣeré bọ́n àti ẹ̀ máa dúpẹ́ lọ́lọ́run pé kò tiẹ̀ jù báyìí lọ́nà ká máa dúpẹ́ ẹ̀mí ká máa dúpẹ́ ẹ̀mí ṣé wàá ra jẹ yín ó yà jẹ́nsìn jẹ́nsìn jẹ́nsìn. ó oh, mo dúró ní kọ́fì mi mo mọ̀ àti máa ó bẹ̀rẹ̀. you know mo ṣe mo ń pariwo láti bẹ̀yẹn mo gbọ́ yé kíní kan kíní kan wà pọ̀n kí ló ṣe. mi mo play game lórí fóònù mi. Ah, o pariwo. mo play game lórí fóònù mi yé. So we play game ló ṣe ń pariwo àbí. máì kí Ah, máì kọ́ náà mi babe mo pariwo game mo ń play bí àwọn ní bọ́ọ̀sì àbí. ṣóun ẹ ti wá dohun ní bọ́ọ̀sì nísìnyí ni àbí. àbí àmà ìfún playing games. tiwa. Eh? Are you okay? I'm very okay. Ah, ìwọ gan ṣó wà okay. I'm okay. Eh. I'm not okay. I'm not okay. Ti bàjẹ́ dàpọ̀ ti bàjẹ́ kí lélẹ́yẹ̀ wọ́n torí ọlọ́run. Ah! Eh. ìdọ̀tí ọmọ ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Charity begins at tẹ́ fi dáàbúrò mi sẹ́nu gate tẹ́ ìjẹ́ kó padà wọnú ilé wa bá mi ṣé o ṣe pé bóyá ẹ fi iná sí orí òrùlé sùn báyìí. lọ́sọ̀n ọ̀sán kankan ẹ bó ṣe ṣe sàlẹ̀ bí sàkí ó gba ẹwẹ́. sọlọmọbìnrin tó ń wo yìí. kì í sọ̀lẹ kò ṣiṣẹ́ tí ò lè ṣe. sori sori nǹkan tó gbé sáyà ó mọ nílùú ẹ. irú aláwo ni mo láì. ẹyin nípa ẹyin góòdì tí wọn jí mọ mi ni tó jí. ẹ tó jí rẹ. Ah aláyọ̀ kì í ṣọmọ bẹ́ẹ̀. láti ìjẹta aláyọ̀ ti wà ní police station. ṣe rí ọ̀rọ̀ ọmọ aláyọ̀ yẹn ẹ jẹ́ kó wà ní àtìmọ́lé tó wà yẹn in fact ó máa ṣẹ̀wọ̀n. Ah! ọlọ́pàá màmí kò sí ọkọ̀ ah! ẹ̀ eh! màmí ẹ ní sùúrù. àyẹ̀wò tí mo ṣe nípa ọmọ rẹ ikú mo o. Eh! Ah, ikú o. ẹni tó bá ní ọmọ yẹn máa ṣẹ̀wọ̀n eh! bó máa lọ court kò ní jèrè ọmọ. yes. Showing next on Areago TV. This we bust your bubbles. Areago TV, entertaining at its peak.